الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم أجمعين adúgbò fún ọlọ́run tí ó sọ wá láti àná títí di èní yìí padà ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ wa tí wọ́n bá sọ bọ̀ wá láti ìbẹ̀rẹ̀ Ramadan nípa ètò wa ètò yín udan wa kí ọlọ́run kí ó bá san olùmọ̀ wa ní ẹ̀sìn dáadáa kí afarabalẹ̀ láti mọ̀ jẹ àǹfààní àwọn olùmọ̀ wa ní. Ni àsìkò tí wọ́n fi bá wa sọ̀rọ̀ ọlọ́run kí ọlọ́run kí ó bá wa kún wọn lọ́wọ́ lórí ẹ̀. bisimilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ètò wa yín hudan wa bushra òun náà ni ètò tuntun gorí atẹ́gùn báyìí à ń bá àlàyé lọ. nípa oríṣiríṣi ọ̀nà tí àwọn èèyàn pín sí nípa Ramadan torí pé ń bẹ nínú wa ẹni tí òfin ṣẹ̀ríyà tó fún láàyè pé ó lè má gbà nítorí ìdí kan àbídí mi nígbà tó ní kálukú tó bá gbọ́ àlàyé yìí yéké èèyàn mọ abẹ́ ẹ̀bọ lòún bọ́ sí nínú àwọn èèyàn èèyàn oríṣi kẹrin òun náà ni ẹni tó ti dàgbà gidigidi báyà ọkùnrin ni tàbí obìnrin ó ti wá dàgbà débi wípé akramakumullah làákàyè rẹ̀ kò ṣiṣẹ́ déédéé má ọpọlọ rẹ̀ kò ṣiṣẹ́ dọ́gba má a lè wà lọ́sàn-án ó ní èyí ti rí tó fi jẹ́ pé lè ò tí ì mà a sì lè wà lálẹ́ kó ní èyí ti rí tó ṣe pé lè ò tí ì sùn. bọ́ bá rí ọmọ yóò pè lára ta bọ́ bá rí ìyàwó á pè lọ́kùnrin ẹni tó ṣe wípé kọ́mọ́ntì ń tọrọ rẹ̀ tó fi gbogbo ọ̀nà dàbí tẹni tó ṣe pé kò ì tí ì ní làákàyè irú àwọn wọ̀nyí o òfin ṣẹ̀ríyà ó ní kì í ṣe ọ̀ràn yẹn lórí wọn káwọn gba Ramadan tí wọn bá wà ní ìgbà tí wọ́n máa wá fún aláìní lóúnjẹ níbí rárá o àwọn ò tún ní fún aláìní lóúnjẹ ìdí ni wípé làákàyè téèyàn fi jẹ́ni tí ala ẹ̀sìn bọ̀ lọ́rùn kò sí fáwọn mọ́ nígbà tí o sì ti sí làákàyè yìí báyìí falaysu min ahli takalif wọn ò sí nínú àwọn èèyàn tó jẹ́ pé ala ìjọsìn fọlọ́n alábọ̀ wọn lọ́rùn mọ́ torí ẹ̀ kò ní gba Ramadan kò sì ní fi oúnjẹ ṣe ìràpadà fúnra rẹ̀ rárá ìyẹn ni pé kò ní ṣàfidíà nítorí pé ń ṣe lòun ti dà gẹ́gẹ́ bí ọmọdé kékeré tí ò tí ì bàlágà tó jẹ́ pé Ramadan kì í ṣe yẹn lórí rẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn arúgbó tó ń ti dàgbà débi wípé làákàyìn wọn ò ṣiṣẹ́ déédéé má ṣùgbọ́n tó bá kéwù bàbá yẹn irú ìyá tó ti dàgbà ń ọpọlọ wọn máa dákúdájì ni tó ṣe pé ńgbà kan àwọn náà tún padà sípò bí ìgbà tó ṣe pé àwọn náà kọ́ ni wọ́n ti ń ṣe kátàkátà tọrọ wọn ń tàsé àjẹ́ pé ní ìgbà tí ọpọlọ wọn bá padà bọ̀ sípò yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn wọ́n máa gba èyí tí ó ṣe déédéé ìgbà tọpọlọ wọn bọ́ sípò nínú Ramadan ìgbà tó bá wá di wípé ọpọlọ tó ń ṣe ségesège wọn pa ilé yẹn tì wọn ò ní ṣe wọn ò ní gba Ramadan láwọn àsìkò yìí báyìí bẹ́ẹ̀ náà nìdájọ́ as-salah bẹ́ẹ̀ náà wípé ńgbà tí wọn tí bá ti wà ní ipò òní yàn lórí wọn nítorí wípé làákàyè ní ń bẹ téèyàn fi jẹ́ ẹni tọ́lọ́wọ́n bá la ẹ̀sìn bọ̀ lọ́rùn ẹ rí ẹ̀sìn wa gbogbo nǹkan tí ó jẹ́ àdá lọ́nà ń ṣe lófin fún wa gbogbo tó lè ba tiwa jẹ́ tó lè da ọ̀rọ̀ wa rú òfin ṣẹ̀ríà wa ó ṣe léèwọ̀ fún wa ìdínú tẹ́ bá wo alukur'an ẹ̀rí pọ́lọ́ ni yá ayyuhalladhina amanu la taqrabu as-salata wa antum sukara. hatta ta'lamu ma taqulun nígbà tí ọlọ́run ọba tó ń gbé àwọn àgbésẹ̀ àti ṣe léèwọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nkan tó jẹ́ ìwà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba wa fi nínú àwọn ṣe ṣe ọtí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ò gbọ́dọ̀ máa súnmọ́ àti ṣe sọ́láàt ní ìgbà tẹ́ ẹ bá jẹ́ni tí ń hún ríra látàrí pé ẹ mutí ẹ mu ìmúkúmu eléyìí tí máa boni ní làákàyè subhanallah ọlọ́lá ẹ gbọ́dọ̀ súnmọ́ sọ́láàt lásìkò tẹ́ ẹ mutí tẹ́ ẹ mu mú títí. tẹ́ẹ̀fì dẹni tó dá ní tẹ́ ń sọmà tí ń tẹ́ ń wí lẹ́nu fi máa yé yín torí tí ò bá ti sí làákàyè báwo ló ṣe fẹ́ sin lọ ẹni tí ò ní làákàyè nítorí dájú ni pé ìgbà tó bá lérò pé òun fẹ́ ṣàdúrà ọmọ lè máa ṣépè ìdí nìyí tó fi jẹ́ pé àwọn arúgbó báyìí tí làákàyè wọn tó ti rí bákànbákàn tí ò ṣiṣẹ́ dọ́gba mọ́ kì í ṣe ọ̀ranyàn lórí tiwọn. òun náà ni pé kí wọ́n gba Ramadan lópin ìgbà tí làákà ìwọ̀n ọ̀ma ṣiṣẹ́ déédéé. èèyàn oríṣi karùn-ún nínú oríṣi ọ̀nà táwọn èèyàn lè pín sí ìyẹn àwọn mùsùlùmí nìyẹn ní àsìkò Ramadan yìí òun náà ni kéèyàn jẹ́ pé kò tí ń tó ṣe ní làákà ẹ̀ làákà rẹ̀ gbádùn ṣùgbọ́n ti dàgbà débi pé kò lè rọ́ lọ́rùn láti pa ibi mánú kò lè rọlọ́rùn láti fara da òǹgbẹ bàbá arúgbó ni ìyá tó ti dàgbà ni lákàá wọn ń ṣiṣẹ́ déédéé ṣùgbọ́n wọn ò lè fara da ibi àwọn wọ̀nyí ìsìláàmù wa ó ní kì í sí ọ̀ràn yẹn lórí tiwọn o kíkẹ́ kí wọ́n gba rọmọbọ́nà ní ìgbà tí wọn ò ti ní ṣàfaradà. fún ebi fóǹgbẹ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé àárẹ̀ ní ń dùn kìí ti dàgbà ṣùgbọ́n àárẹ̀ ti ń da láàmú yìí ọ̀kan nínú àwọn àárẹ̀ tó burú kọlọ́mọ bó sanu wa àárẹ̀ tó ṣe wípé kò ì tí ì gbóògùn ó sì níbi tó ti bá a lánìí yìí dé pé kọ́ mọ́ gbóògùn mọ́ lára tiẹ̀ gẹ́gẹ́ ẹni tí. Ti àrùn jẹjẹrẹ ń dà láàmú tí jẹjẹrẹ yìí tó ti wá dè má ní ẹ̀dọ̀ ó sì ń jẹ ẹ̀dọ̀ yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti fẹ́ẹ̀ débi pé yóò jẹ ẹ̀mí rẹ̀ rí bọ́ ẹni tọrọ rẹ̀ bá rí báyìí irú eléyìí ìran kan àti gbádùn tá a ní sí ẹni tí ń ṣe yìí ẹ rí i pé kò lè lóorìn kò lè lọ títí máa èrò bóni ni bọ́ọ̀lù alẹ́ ìní ọ̀sẹ̀ kù fáwọn èèyàn rẹ̀ ẹni tí ru àárẹ̀ burúkú báyìí bá ń dà láàmú àbí àárẹ̀ míì tó farajọ́ tó ṣe é pé gbogbo òyìnbó tá à ń gbà lórí ìtọ́jú rẹ̀ pàbó ní ń já sí tá à ń wò pé tọ́ òkùnkùn lè já sí tọ́lọ́jọ́ ẹni tí ru àárẹ̀ báyìí bá ń dà láàmú òfin ṣẹ̀ríà sọ pé àwọn náà gan alára bíi tàwọn arúgbó tí ò lè gba rọ̀mọ́bọ́ọ̀nà ni àwọn arúgbó tí ò lè pẹbi mánú àwọn arúgbó tí ò lè fara dọ̀ǹgbẹ ṣẹ̀ríà sọ pé kò sí ní tó burú o fóró àwọn eléyìí àti àwọn àgbàlagbà tí wọn ò lè fara dà á kò sí ní tó burú pé wọn ò ní gba Ramadan wọn ò ní gba Ramadan torí pé ọlọ́wọ́n bá ní fattaqullaha mastata'tum ẹ̀pọ̀ ayọ̀ ọlọ́run ló di wọn abẹ́ ṣe lágbára mani o eŋti agbára wo sì ní ká ṣẹ̀rí àtiwa kò lábọ̀ wá lọ́rùn gbogbo ń tágbára wo ní ká ṣẹ̀rí àwa kò lábọ̀ wá lọ́rùn ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú alukur'an ó ní la yukallifu Allahu nafsan ọlọ́run ọba ọ̀la nǹkan kan bọ̀yàn lọ́rùn àyàfi téèyàn ó lè gbé ṣùgbọ́n o. àwọn èèyàn tí ò ní lè gba rọmọbọ́nà yìí lárúgbó àbí aláàárẹ̀ táàárẹ̀ tí ẹ burú tó jẹ́ pé kò sí ìran kan kó lè gbádùn mọ́ irú wọn wọn á máa aláìní aláìní kan dípò rọmọbọ́nà ọjọ́ kan bẹ́ẹ̀ ni máa ṣe lójoojúmọ́ títí tí ó fi di ìyẹn ni pé bíbọ́ tí wọ́n máa bọ́ aláìní yẹn òní ọ̀ma dípò gbígba rọ̀mọ̀bọ́ọ̀nà tiwọn. tó bá jẹ́ pé èèyàn bá fẹ́ bọ́ aláìní yìí ọ̀rọ̀ ọlọ́run kọ́ bọ́ aláìní ṣáájú kó tó di pé rọ̀mọ̀bọ́ọ̀nà tán kó ti bọ́ aláìní ọgbọ̀n àbí aláìní mọ́kàndínlọ́gbọ̀n kó fún wa lóúnjẹ tútù àbí kó tiẹ̀ sí oúnjẹ kalẹ̀ fún wa tó bá wá sí oúnjẹ yẹn kó wá pe àwọn aláìní òǹkà ayé ọjọ́ tí máa bẹ nínú oṣù ọgbọ̀njọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n kó sí oúnjẹ yìí fún wa kó ní kálukú ọjẹ lájẹyó níjókòó ẹ̀ka ni o yẹsẹ pé yóò bọ́ wọn láàárọ̀ yóò tún bọ́ wọn ní ọ̀sán àtàlẹ́ tó bá ti bọ́ wọn níjókòó ẹ̀kan òtítọ́ gẹ́gẹ́ bá ti ṣe rí al-imam al-bukhari rahimahullah ó ń sọ nínú sahihu rẹ̀ ó ní wa amma al-shaykh al-kabir idha lam yutaq siyam faqad at'ama anasun ba'dama kabira caaman aw caamayn kulla miskiinan khubuzan wa lahman wa aftara ó ní tíyẹn bá ti darúgbó tí ò sì lágbára láti gba Ramadan ńṣe ni ó máa fún aláìní lóúnjẹ gẹ́gẹ́ bí sàábí àgbà Anas ibn Malik radiyallahu anhu bó ti ṣe máa ń ṣe lẹ́yìn ìgbà tó dàgbà ó ṣe bẹ́ẹ̀ fọdún kan sọdún méjì tó ẹ pé máa fi fún àwọn aláìní lóúnjẹ jẹ ṣùgbọ́n tí Anas máa ń ṣe èso oúnjẹ tútù ló máa ń fún àwọn aláìní búrẹ́dì àti ẹran omi ọbẹ̀ àti ẹran ìlú máa ń fún àwọn aláìní yóò sì fún wọn ló ń ka iye ọjọ́ eléyìí tó pọ̀ jù tó lè wà nínú oṣù tí í ṣe ọgbọ̀njọ́ torí a kì í mà ó ṣeé ṣe kóso pé gérégé àbí kó sì bá pé gérégé ajẹ́pọ̀ ti fún aláìní ọgbọ̀n ló ń jẹjẹ wọ́n lọ́n bá sì kọ́ pípé oṣù yìí yóò dín ó ti pé ọgbọ̀njọ́ kò sí wàhálà ń bẹ̀ eléyìí jẹ́ báwọn ìyẹn ni pé tó bá fẹ́ ó lè fún aláìní lóúnjẹ oúnjẹ tó jẹ́ pé wọ́n ti sè tó bá sì fẹ́ ó lè fún wọn lè tún ò tí ì sè abdullahi ibn abbas radiyallahu anhuma òun náà sọ nípa arúgbó قال في الشيخ الكبير والمرأة الكبيرة لا يستطيعان أن يصوما يطعمان مكان كل يوم مسكينا رواه البخاري Ibn Abbas ó ní arúgbó arúgbó lọ́kùnrin àti obìnrin tó náà ti dàgbà tí èkíní kejì wọn ò ní lè gba Ramadan ní tí wọ́n ṣe ni pé wọn ó máa fún aláìní lóúnjẹ jẹ wọn ó máa fún aláìní lóúnjẹ jẹ dípò gbígba Ramadan eléyìí jẹ́ òfin Ọlọ́run ọba eléyìí tó túmọ̀ sí pé ẹni tó dàgbà sínú ẹ̀sìn Islam ẹni tó gbó sínú ẹ̀sìn Islam oríire ni o oríire ni nítorí pé Islam yìí báyìí ìkànnì fún gbogbo àgbáńlá yìí wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán wa anabi muhammad sallallahu alayhi wa sallam àfi kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé ǹdẹ́ yìí ọba lè ṣe islam ọ̀làbọ̀ lọ́rùn kí wọ́n ṣe pé kéèyàn ti dàgbà mọ́ra rẹ̀ pọ̀hùn ò ní lè farada kó wá jẹ́ pé ó sàré kunda ọlọ́dàyàkó ó sàgbà náà ní túláàsì so bàbá bá múná lọ́nulé bàbá di pé iná ìgbésí ayé rẹ̀ fẹ́ kú pín ọfẹ́ kú pín tẹ́nìkan ò sì mọ̀ pé ń bẹ́nu lé rárá ọmọ para rẹ̀ o ẹni tí ó ti lè gbà tó ti dàgbà ìsìláàmù ṣèdẹ̀kùn fún ìkẹ́ni ìkẹ́ni ẹ̀sìn islam nítorí ẹ̀ ó lè rí ìlànà míì tó yẹ pé ó láàánú ó sì ṣèkẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ irú èyí ń bẹ nínú ẹ̀sìn islam islam tó tiẹ̀ kọ́ wa wípé gbogbo nǹkan pátá tó bá ti jẹ́ abẹ̀mí ẹ ṣàánú ẹ̀ ẹ ṣe dáadáa sí i tó fi dórí téèyàn bá fi lè ṣàánú ajá téèyàn ṣàánú ẹlẹ́dẹ̀ téèyàn rí i pé ń kú lọ látàrí pé bó kú sínú tàkúté ó kú sínú páńpẹ́ ìyẹn wá tú sílẹ̀ ó fi rọ́nà lọ wá gba aládá tó ti pọ́ lọ́n sílé wọ̀ká jájá ọlọ́n sílé wọ̀ká jẹlẹ́dẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá tó dá wọn òun lọ́ máa ń tó fà á tó ń fi dá wọn tó ń ti pọ́ ṣe léèwọ̀ ìpè ká jẹ tọ́ bọ́lá wọn ọba ọba fẹ́ rí wọn kì bá ti dá wọn ṣùgbọ́n ó dá wọn ó wá fi ṣàdánwò fún wa pé ẹ gbọ́dọ̀ jẹ ẹ sì máa rí ẹ gbọ́dọ̀ jẹ eléyìí ọ̀wá túmọ̀ sí pé tá a bá rí tí ajá kó sínú ewu ẹlẹ́dẹ̀ ó kó sínú ewu káwọn ọmọ wa wò wọn ràn pé tí ń ba yín nù ibi tí a kù sílẹ̀ dé rárá o ṣẹ̀rí à ń fẹ́ kẹ́ tún sànù wọn. gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe sàánú ọ̀kan nínú àwọn obìnrin tó yẹ pé ń rè gbè ní ọ̀ranù ní tẹ́pọ̀ sàánú ajá tó ń gbẹ́ngbẹ́ ó fún ajá yìí lómi mú látàrí kó fún ajá yìí lómi mú ọlọ́run ọba ṣe sàánú rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń sàánú èèyàn nígbà náà bá sàánú nǹkan tí ń nínú àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wa fi kulli kabidin ratibatin ajra gbogbo ẹni tó bá ṣàánú abẹ̀mí tí mí gbogbo nǹkan abẹ̀mí yòówù tó bá ṣàánú wàá gbẹ̀san lórí rẹ̀ ṣé islam tó wá kọ́ abáwọn iná ní ọ̀hán nìkan ọmọ ṣàánú èèyàn èèyàn gbogbo èèyàn islam kọ́ wa ká ṣàánú rẹ̀ lórí délé ẹni tí ò lè gba Ramadan Islam ọ̀la wà alábọ̀ lẹ́yìn arúgbónú o ẹ̀yin bàbá tó ti dàgbà ẹ̀yin ìyá tó ti gbó yàtọ̀ sí ìwọ tó ti dàgbà débi kan tọ́mọ atara rẹ jẹ ipò yọrọ bó tọ́lá ló ń sọ ọlọ́run ní ọ̀dàjọ́ so ni kò sí ọ̀nà tí yẹn lè gbà parọ́ bákan náà ẹni tí ń ṣàárẹ̀ tó ṣe pé àárẹ̀ tiẹ̀ ó lé ó burú jáì fẹ́ pé wọ́n ń tọ́jú rẹ̀ àrùn yóò tí ì gbóògùn gbogbo ìyànjú tí wọ́n ń gbà kò tí ì gbóògùn bébí pé àtẹni tí ń tọ́jú ẹ̀ àtẹni tí ń bẹ́ẹ̀ wò gbogbo wọn wò pé àfàìmà ńlá rẹ̀ yóò ní já síkú. tírò eléyìí bá jẹ́ pé irú ti ń dáyàn láàmú nù tá a ti sọ̀rọ̀ tínú níbi pé lè gbádùn irú rẹ̀ ni wọ́n sọ pé kò ní gba Ramadan tí ọmọ fáláìní ló ń jẹjẹ dípò Ramadan ṣùgbọ́n tó lè gbà pé ti ń ṣe àárẹ̀ ni ń orí ń fọ́ mi ẹ̀yìn ń dùn gba kò pé kọ́ ọmọ gba Ramadan yé tanra rẹ jẹ o yé tanra rẹ jẹ àwọn ẹlòmíì tiẹ̀ máa dá lọ́gbọ́n tí wọ́n lọ bá àwọn mẹ́díkù dọ́kítọ̀ pé kí wọ́n kọ̀wé fáwọn páwọn onílé gba Ramadan ìwọ tó gbádùn tó wá ní wọ́n kọ̀wé fún ọ ṣé ìwé òun ló fi jíṣẹ́ fọlọ́ ni àbáwọn èèyàn lọ́wọ́ máa fi hàn tó bá ṣe pé ọlọ́run ló fi jíṣẹ́ fún ọlọ́run dán ọmọ ọmọ ọ̀jùra rẹ lọ ó lè parọ́ fún un. wọ́n wáyé pé àwọn èèyàn lọ́wọ́ máa fi hàn láti sọ fún wọn pé ìdí ni o tó fi gba Ramadan sọ àwọn èèyàn lálùjẹ́nà tábà pé ṣé wọn wọn ò sì níná tábà pé bẹ̀rù wọn ara rẹ ló ń ṣe ara rẹ ló sì ń tàjẹ́ wáyé o bẹ nínú àwọn àárẹ̀ eléyìí ti ń da àwọn èèyàn láàmú pé kékeré dá wọn dùbúlẹ̀ tó sì máa ń jẹ́ àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ gẹ́gẹ́ bí àrùn ọgbẹ́ ẹnu ulcer tó yẹ pé máa ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú tó yẹ pé àrùn yìí kò sì fẹ́ ebi kò fẹ́ kéèyàn febi para rẹ̀ tó pé tí ti nawọ́ bẹ́ẹ̀ ni náà máa kàyàn bẹ́ẹ̀ lèèyàn ní gbádùn mọ́ nínú àwọn ẹni tí wàá rẹ̀ yìí òun náà ni wọ́n máa fi àárẹ̀ yìí ṣèkẹ́wọ́ láti má gba Ramadan ǹjẹ́ wàá tóbi eléyìí tí ó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé lópin ìgbà tí wọ́n ń ṣàyè tí ò bá ti jẹ́ ètò burú jáì tí àwọn ẹni tó sì ṣe fọkàn tán nínú àwọn tó ń mọ̀ nípa ètò ìṣègùn medical doctors tí wọn ò tí ì fi yéèyàn yìí pé èyí tí ń dọ́ọ̀lá mi yìí o gbogbo oògùn tó wà kò lè kò lè kò lè kò lè kò lè kò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ fún tí ò tí ì jẹ́ pé wọ́n fi dáni lójú bẹ́ẹ̀ èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ò náà ni pé ààrùn ọ́lsà kìí ṣe tí ó lè dini lọ́nà o láti má gba Ramadan kódà ìwádìí tún fi hàn pé ọ́lsà míì tún wà tọ́pẹ́ ikpe rẹ̀ náà ní kéèyàn má jẹun ká má jẹun ọ̀nbẹ́nu tí máa ran ni lọ́wọ́ tí ọ́lsà yìí fi lọ tọ́ gbogbo èyí owó lè jẹ tí ọ́lsà bá jẹ́ pọ̀ ní dọ̀ọ́láàmù wàá máa dá gbèsè ìjọ ni wàá máa dájọ́ wàá máa dájọ́ títí nígbà tí fi kú wa kú ò ìgbà náà ìdájọ́ rẹ̀ ó tún wá yàtọ̀ ọba gbádùn kó di pékúdé ọ̀sà yìí ó padà di nǹkan tí ó fi a jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ o pé iye Ramadan eléyìí tó ti jẹ sẹ́yìn wípé kò pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ nínú ọ̀nà tí àwọn èèyàn tún pín sí nínú Ramadan yìí náà ni arìnrìn àjò nítorí pé Islam. kò sọ pé nítorí pé Ramadan dé ká máa wá jókòó kalẹ̀ ká máa sùn kalẹ̀ ká máa ṣiṣẹ́ má ká jókòó tẹ́tẹ́rẹ́ rárá o ẹni tó ń bùkátà láti rìnrìn àjò yóò rìnrìn àjò rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wà tó ní káràkátà ni wọ́n òun kọjá lọ tà ń bomi yóò lọ rajà wá láti bomi tó ẹlòmíì sì wà tó ṣe pé àǹfààní kan tó ní í ṣe pẹ̀lú ètò ìgbésí ayé rẹ̀ òun náà ló bí tó fi fẹ́ travel lọ síbòmíì kò sí tó burú pé kó travel nínú Ramadan lópin ìgbà tó bá ṣe pé kìí ṣe pé ń ṣe ló fẹ́ travel láti dọ́gbọ́n má gba Ramadan ẹni tó bá jẹ́ pé ìrìn àjò tiẹ̀ ọgbọ́n ló fi fẹ́ dá nítorí kó má bàa gba Ramadan. ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́ lọ́ọ́ mọ́ o pé n tó ń fẹ́ ṣe yẹn èèwọ̀ ni o èèwọ̀ ni kó dàbí ọgbọ́n kọ́ wa lọ́ọ́ fẹ́ rìnrìn àjò kọ́ ọ má bàa gba Ramadan kọ́ lọ́ọ́ mọ̀ yín pé bá ń dàbí ọgbọ́n bẹ́ẹ̀ láti fi rọ́nà bọ́ rárá o á sọ pé yẹn ni kò gbà tó ń tó ń ti pọ́ rìnrìn àjò yẹn ọ̀ràn yẹn ni kò gbà nítorí wípé ẹni tó fẹ́ dàbí ọgbọ́n ẹni tó fẹ́ dàbí ọgbọ́n láti fi jàǹfààní kan tí ò tọ́ síyàn láì jẹ́ pé yẹn lẹ́tọ̀ọ́ sí àti àǹfààní bẹ́ẹ̀ ìyà tí wọ́n fi jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà òun náà ni pé nítorí fẹ́ sá fún un gíga ní ọ̀gànmọ́ lọ́rùn tí ò ní ríbi já sí torí ọ̀ràn yẹn ni kò gba Ramadan yẹn àmọ́ tí ìbá ti pín yẹn fẹ́ dàbí ọgbọ́n túláàsì ló mú tó fi fẹ́ travel ká lọ ká bọ̀ irinṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí ń ṣiṣẹ́ ọkọ̀ wíwà bẹ́ẹ̀ ṣe ń lọ náà ni wọ́n á máa bọ̀ irú àwọn wọ̀nyí ọ̀rọ̀ tiwọn ó dá lórí pé yọ sẹ̀sà láàrin kó gbà àbí kó má gbà láàrin kó gbà Ramadan yẹn àbí kó má gba Ramadan yẹn hmm, ẹ jẹ́ kí a dúró níbí báyìí nítorí àsìkò a máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògo ọlọ́run láti ibi tí a bọ̀rọ̀ wà dé. alhamdulilayi wasalaatu wasalaam hala rasulillah wa ala alihi wa sahabi wa salli ajma'in adúgbò fún ọlọ́run ọlọ́run kí ó bá lékún àlàáfíà àwọn olùmọ̀ wa lórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ̀bọ̀ látàárọ̀ ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé ibẹ̀ náà ni wọ́n ju tún máa bá wa sọ̀rọ̀ ní ọ̀la àmọ́ síwájú ká tó máa lọ òun náà ni pé ká fi àwọn àǹfààní kan ká fi sọwọ́ síra wa òun náà ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ń lọ káàkiri ní ojoojúmọ́ láti ọ̀dọ̀ àwọn ẹnu ṣèkù wa Dr. Sarafudin Gbadebo Raji tí wọ́n máa ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba káàkiri àwọn àyè ní masajid nínú ẹ̀ yom alhaj ní mọ́sálásí Al-Madina Center ní ẹ̀sán ajé pápá bẹ́ẹ̀dẹ̀ area ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ìyọ ní ọjọ́ yawmal jumu'a ní mọ́sálásí ẹ̀sánú ajé àlùmọ̀dídà sẹ́ńtà yìí náà tún wáyé ń bẹ̀ yawmal isnain ìyẹn lọ́jọ́ monday ìdánilẹ́kọ̀ọ́ ó tún lọ níbẹ̀ lẹ́yìn sọ̀láàtì magrib ní àlùmọ̀dínà olùkókò nínú àwọn àyè tí wọ́n tún bá ṣèdánilẹ́kọ̀ọ́ náà ní central mosque èyí tó wà ní mọ́sálásí ńlá ti ọjà gbó àwọn ààyè tó wà tí wọ́n dá kalẹ̀ tí wọ́n ń ṣe mọ́dúrásà ń tí wọ́n kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìmọ̀tọ́lọ́hún òun náà ni al-Madinatu Nabawiyya tó wà ni pápá abẹ́ẹ̀dẹ̀ ní ẹ̀sánú ajé ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ yawma sabti wa yawma al-had ìyún ní ọjọ́ sátidé àti sunday ilé ẹ̀kọ́ náà tó wà tí wọ́n dá káàkiri níbi àwọn mọ́sálásí tí wọ́n kọ́ ní sáfẹ́jọ́ àti ní mọ́sálásí tó wà ní olúkókò tó jẹ́ al-Madina sáfẹ́jọ́ àti al-Madina ní mọ́sálásí olúkókò ọlọ́run kí ó bá wa ní ẹ̀san dáadáa inshallah a tẹ̀síwájú ní ọ̀la. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام عليكم ورحمة الله وبركاته